ẹ̀kásán ìròyìn àpapọ̀ ló ń dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n ẹ má gbàgbé pẹ̀lú àǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó wa káàkiri lójú òpó YouTube bàbá gbàgede ìmọ̀ TV ẹ gbìyànjú kẹ́ subscribe kẹ́ dẹ̀ tẹ aago ìrọ́nilétí bákan náà lójú òpó ti Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ láǹfààní láti wá polówó ọjà yín níkànnì BGITV ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kọjá lójú amóhùnmáwòrán yín gbogbo bẹ́ọ̀tìrín ni wọ́n ṣàlàyé fún yín èmi ní àánú olúwapọ̀ adéọlá ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá tó fi mọ́ ọjọ́ kẹta oṣù kìíní ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ Ṣóyínká ti ní kí ààrẹ ó kéde àwọn kó fojú gbogbo àwọn tí wọ́n ṣe ikú pa Ige hàn àti gbogbo àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ tóró fi ń ké nípa ọ̀wọ́n ọ̀rọ̀ ńláńlá tó ṣẹlẹ̀ lọ́dún 2021 tó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì òun náà ni bí ọwọ́ ti tẹ Nnamdi Kanu ikú olóògbé TB Joshua àti àwọn míì àwọn bùbámọ́wá ti sọ fún àjọ òṣìṣẹ́ ti NDLEA wípé kí wọ́n jẹ́ kí ọdún 2022 lè fún gbogbo àwọn tí wọ́n ń gbé egbògi olóró àbí tí wọ́n ṣe okòwò nípa ti egbògi olóró nípa ilé ẹ̀kọ́ ti Dowen àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fi sí àtìmọ́lé nípa ikú ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ni wọ́n ti ní kí wọ́n gba ìyọ̀ǹda wọn pẹ̀lú owó tó tó mílíọ̀nù kan náírà wáyé o ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí àti ọjọ́ ìṣẹ́gun tó jẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù dìsẹ́mbà tí a wà yìí tó fi mọ́ ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kínní ọdún 2022 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi ṣe àmì àyájọ́ ọdún kérésìmesì ọdún ìfúnnilẹ́kùn eléyìí tá a mọ̀ sí boxing day àti àyájọ́ ọdún tuntun ìkéde yìí náà ló wáyé nínú àtẹ̀jáde kan léyìí tó jẹyọ ní ọjọ́ ọjọ́rú nílùú àbújá tí ẹni tó jẹ́ akọ̀wé pàtàkì ní ẹ̀ka tó ń sọ̀rọ̀ abẹ́lé ìyẹn dókítà shuaib belgium buwọ́lù ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ abẹ́lé ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá olókèdè yìí lórúkọ ìjọba àpapọ̀ níbi tí wọ́n ti ń bá àwọn kìrìsìtẹ́nì yọ àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà nílẹ̀ àti lẹ́yìn odi nípa àyájọ́ ọdún kérésìmesì tọdún yìí àti ti ọdún tuntun tó ń bọ̀ Arẹ́gbẹ́ṣọlá náà ló darapọ̀ mọ́ àwọn ọmọlẹ́yìn Kristi láti ṣe ẹ̀sìn ti kìrìsìtẹ́nì wọn lẹ́yìn tó ni kò tíì ní ìgbèdéke kankan láti rí ìrètí ìfẹ́ tó fi mọ́ ìgbàgbọ́ bákan náà ló sọ̀rọ̀ nípa àlàáfíà àti ọ̀rọ̀ ààbò léyìí tó jẹ́ àwọn ìdojúkọ méjì fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti àwọn ìṣerere tó sì rọ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo àkókò ọdún yìí láti lè gbàdúrà wípé kí Ọlọ́run ọba òkè ó wọ́gi lé ọrọ̀ àìsí ààbò tó wà lórílẹ̀‐èdè nàìjíríà léyìí tó sì tún ní kí wọ́n gbìyànjú láti ṣe ọdún yìí níwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ọ̀rọ̀ ààbò eléyìí tó lè dọ̀yìn. ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká ti rọ aláṣẹ muhammadu buhari láti rí wípé ó ṣiṣọ́ lójú gbogbo àwọn tí wọ́n pa amòfin àgbà tẹ́lẹ̀ rí ìyàmòfin àgbà ilé wa àti alákòóso fẹ́tò ìdájọ́ olóyè bọ́lá ìgè láti lè sọ̀rọ̀ nípa ohun tó ń pè ní fífọ́ ìlànà ti ọ̀tọ̀ ìdájọ́ òǹkọ̀tọ̀ ọ̀hún náà ló sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ ààrẹ láti rí wípé ó ṣí ìbéèrè kan sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti pa àwọn èèyàn tó wà lẹ́ka òṣèlú Ìgè náà ló jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ́lẹ̀ léyìí tí wọ́n ṣekúpa látọwọ́ àwọn agbébọn tí ẹnikẹ́ni wọn ní ilé rẹ̀ tó wà ní Bódìjà nílùú Ìbàdàn lọ́yọ́ léyìí tó ń ṣẹlẹ̀ rẹ̀ ní ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún two thousand and one ipò Ṣóyínká náà ló wáyé nínú ọ̀rọ̀ kan tí àwọn ẹbí Ìgè tí wọ́n fi síta pàápàá fún ọmọ rẹ̀ arábìnrin Fúnṣọ́ Adégbọlá lórí ayẹyẹ tí wọ́n ṣe àmì ìrántí ogún ọdún ti Gbọ́lá Ìgè léyìí tí wọ́n sì ní ó jẹ́ ọdún àìsí ètò ìṣèjọba àti ìdájọ́ tó tó Ṣóyínká náà ló kọ̀wé wípé kí aláṣẹ Muhammadu Buhari kó gbìyànjú láti tẹ̀lé gbogbo ẹ̀jẹ́ tó ti ṣe kó sì rí wípé ó mú gbogbo àwọn amọ̀kùnṣìkà àti àwọn ọ̀wà àbàjẹ́ lórílẹ̀ yìí pàápàá gbogbo àwọn tó ṣekúpa Bọ́lá Ìgè kó rí wípé ó fi ojú wọn kàtọ̀fin kọ́wọ́ sì bà wọ́n láìpẹ́ láì jìnnà. ọdún yìí náà ló ti kún fún oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ léyìí tá a lè ṣàkàwé bí eléyìí tó dáa èyí tí ò dáa àtèyí tí ò mú inú èèyàn dùn léyìí tó sì ti di wípé ó ti gba èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè tó wà lẹ́yìn odi nàìjíríà lò oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti ṣẹlẹ̀ lẹ́ka òṣèlú léyìí tó sì ti pè fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti pípè fún ètò ààbò tó múnádóko lórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ àìsí ààbò lórílẹ̀‐èdè nàìjíríà òun náà ló ti fà á tó fi di wípé àwọn kan ní apàbì kan lórílẹ̀‐èdè yìí ti ń pè pè fún yíyọ aláṣẹ muhammadu buhari àti wípé àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ètò ìlera àwọn jàǹbá káàkiri àtàwọn ìròyìn míì náà ò gbẹ́yìn nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní ọdún yìí lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ náà lọ́dún yìí bẹ̀ láti rí ikú ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn kan ìyẹn TB Joshua tó fi mọ́ bí fi ọwọ́ òfin mú Nnamdi Kanu àti àwọn míì léyìí tó tún fi mọ́ ti Sunday Ìgbòho tó sì ti di wípé gbogbo eléyìí náà ló ti wà ní orílẹ̀-èdè yìí pàápàá lọ́dún 2021 tàwa yìí léyìí tí wọ́n sì ti rawọ́ ẹ̀bẹ̀ wípé kí ìjọba àpapọ̀ gbìyànjú láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí wọ́n lè rí wípé ohun gbogbo ń lọ ní ìrọwọ́rọsẹ̀ tí kò sì ní sí wọ́lù nǹkan lò tàbí ọ̀hún ọ̀hún kankan lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún tá à ń wò lọ́ọ̀kan yìí ẹni tó jẹ́ alága àti alága àti ìgbìmọ̀ ṣàkóso ti àjọ NDLEA ọ̀gágun Mohammed Buba Marwan ló ti ké sí gbogbo àwọn òṣìṣẹ́ àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ ọ̀hún láti rí wípé wọ́n jẹ́ kí ọdún tó ń bọ̀ kó túbọ̀ tún lè dùn fún gbogbo àwọn tí wọ́n hùwà bàjẹ́ pàápàá tí wọ́n lọ́wọ́ nínú gbígbé egbògi olóró ọ̀rọ̀ yìí náà ló sọ ní ọjọ́ ìṣẹ́gun níbi ìpàdé pẹ̀lú àwọn adarí àtàwọn tí wọ́n jẹ́ apàṣẹ ẹkùn kọ̀ọ̀kan ní àwọn ìpínlẹ̀ àti ní àwọn àkọ́kọ́ tó sì sọ̀rọ̀ nípa àṣẹ mẹ́rin léyìí tó ń dè wọ́n àti gbogbo ọ̀nà tí wọ́n lè gbà láti lè rí wípé wọ́n fi ojú àwọn wọ̀nyí balẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi babafẹ́mi òun náà ló di wípé máwá tún dúpẹ́ lọ́wọ́ aláṣẹ muhammadu buhari fún àtìlẹ́yìn àti bó ti di wípé bó ṣe ń gba àwọn àjọ ndlea nímọ̀ràn ní gbogbo ìgbà bákan náà ló ní iye àwọn tó ti di wípé wọ́n lọ́wọ́ nínú pípèsè gbòógì olóró òun ló ti ní àdínkù báyìí láàrin oṣù mọ́kànlá léyìí tó sì tún ní wípé àwọn gbìyànjú láti sa gbogbo ipa wọn wípé lọ́dún tó ń bọ̀ gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ṣíṣe òwò egbòogi olóró jẹ́ léyìí tí wọ́n fi ọwọ́ òfin mú tí wọ́n sì fi ojú kàtà òfin. ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ní Yàbá lẹ́kọ̀ọ́ ní ọjọ́ ìṣẹ́gun ló ti gba bẹ́ẹ̀lì àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún ti ilé ẹ̀kọ́ Dowen College ní Lekki léyìí tó di wípé wọ́n ti fi wọ́n sí àhámọ́ nípa ikú ọ̀kan lára àwọn akẹgbẹ́ wọn tó dá ọ̀wọ́wù sílẹ̀ ìyẹn Sylvester ọ̀rọ̀mọ̀nì tó jẹ́ ẹni ọdún méjìlá ikú Sylvester yìí náà ló lọ káàkiri tó sì gba ìlú kan pàápàá lórí ẹ̀rọ ayélujára léyìí tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ Perry ọ̀rọ̀mọ̀nì fi síta tó sì fi ẹ̀sùn kàn wípé àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ ẹ̀ tí wọ́n wà ní kíláàsì tó ju tiẹ̀ lọ ni wọ́n lò ó lórí wípé wọ́n fẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn wọn àmọ́ tí ilé ẹ̀kọ́ náà kọ ọ̀rọ̀ náà léyìí tí wọ́n ní ọmọ òun náà ló ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹsẹ̀ ríro tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó fi àṣìṣe nígbà tó ń gba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìjọba ìpínlẹ̀ náà ló ti wá pàṣẹ wípé kí wọ́n ti ilé ìwé náà pa títí tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n sì ti fi rí àbájáde ìwádìí tí wọ́n bá ṣe lórí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ẹ̀ka tó ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ èkó ti ti ilé ẹ̀kọ́ náà pa ẹ̀ka e, ti e, ètò ìdájọ́ ti Fálànà àti Fálànà eléyìí táwọn sí the Fálànà and Fálànà Chambers lórúkọ àwọn ẹbí ni wọ́n ti kọ ìwé ẹ̀dùn sí ìpínlẹ̀ èkó nípa bí wọ́n ti fẹ́ fèrè lóhun tó fa ikú ọmọdékùnrin ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó náà ló ti wá rọ́wọ́ tó àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún tó fi mú àwọn olùkọ́ wọn mẹ́ta ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá náà ni wọ́n ti fi àwọn ọmọ ọ̀hún sí ilé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà yìí náà ló tó adé wípé lọ́jọ́ ìṣẹ́gun ni adájọ́ májísírèètì ọlátúpọ̀sún adéọlá ti ní kí wọ́n gba béèlì àwọn ọmọ wọn pẹ̀lú owó tó tó mílíọ̀nù owó náírà pẹ̀lú onídùúró méjì bákan náà nígbà tí adájọ́ májísírèètì tó ti gbọ́ nípa bí wọ́n ti fẹ́ ṣètò béèlì ọ̀hún ló ti ní wípé kí gbogbo àwọn onídùúró àtàwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún pẹ̀lú àwọn òpin wọn gbọ́dọ̀ jí àwọn òbí wọn wọ́n sì gbọ́dọ̀ búra pẹ̀lú eléyìí tá a mọ̀ sí bákan náà ni wọ́n ti ní kí wọ́n fi ìwé ìdánimọ̀ ti passport àwọn ọmọ wọ̀nyí hàn léyìí tí wọ́n sì tún ní pé wọ́n ò gbọ́dọ̀ jìnnà sílé wọn níwọ̀n ẹsẹ̀ kìlómítà méjì ní gbogbo ìgbà kò ní jù báyìí lọ lórí ìròyìn àpapọ̀ ilé wa fún ti àkókò yìí àmọ́ ká tó dánu dúró ẹ gbọ́ kókó eléyìí tá a ti mẹ́nubà ṣáájú àti ká nínú ìròyìn lẹ́kùnrẹ́ pé ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ajé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí àti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí tó fi mọ́ ọjọ́ kẹta oṣù kínní ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ Ṣóyínká ti ní kí aláṣẹ ó fi ojú gbogbo àwọn tí wọ́n ṣe ikú pa Ìgè kó fi wọ́n hàn àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì àti ìṣẹ̀lẹ̀ ńláńlá tó ti ṣẹlẹ̀ lọ́dún 2021 òun náà ló fi mọ́ ti bí ọwọ́ ti tẹ Nnamdi Kanu tó fi mọ́ ikú olóògbé TB Joshua àtàwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì míì Marwan ló ti gbé iṣẹ́ lé àwọn òṣìṣẹ́ ti NDLEA lọ́wọ́ léyìí tó sì ní kí wọ́n rí wípé ọdún 2022 túbọ̀ tún lè ju ti ọdún yìí lọ mọ́ gbogbo àwọn tí wọ́n ṣe òwò egbògi olóró nípa ilé ẹ̀kọ́ ti Dowen àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà látìmọ́lé lórí ikú akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn ni wọ́n ti ní kí wọ́n gba ìyọ̀ǹda wọn pẹ̀lú owó tó tó mílíọ̀nù kan owó náírà ẹ má gbàgbé pé láǹfààní láti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó wa káàkiri lójú òpó ti YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV ẹ gbìyànjú kẹ́ subscribe kẹ́ dẹ̀ ti aago ìránnilétí bákan náà lójú òpó ti facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó ti instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ wá polówó ọjà yín níkànnì BGI TV ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójú àmúhùnmáwòrán yín títí ìrọ̀lẹ́ tá a máa pàdé lórí ìròyìn àgbáyé èmi ní àánú olúwapọ̀ adéọlá ẹ kà sán.